من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فما كان منكم مريضا أو على سفرين وعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم اليسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي أني فإني قريب يجيب دعوة الداعي إذا دعاني فليؤمنوا بي لعلهم يرشدون صدق الله ẹ bá mi gbé ọlọ́run bá tóbi. àbí ọmọ tó bẹ́ẹ̀ jẹun ọmọ tó bẹ́ẹ̀ jèrè ọmọ kó bá gbọ́dọ̀ ọba tóbi. ẹ rí oore tọ́lọ̀ ṣe sílé adékọ́lá Tijani. orúkọ mi ni alhaji adékọ́lá Tijani kámílù kọ̀ǹtò tàbá ní kí á rò ó ká má wulẹ̀ gbópo lọ sílé olóró torí táyì everybody náà ló níbi kan àbí kejì láti lọ ṣùgbọ́n orí ọ̀fẹ́ àtàánú ọlọ́run tá a rí gbà lónìí tá a tún fi wà níbí báyìí lọ́jọ́ tòní ọlọ́run ò tún ní jẹ́ kí ìyẹn tún tán nínú ọ̀dẹ̀ nìkọ̀ọ̀kan o. gbogbo èyí tẹ́ fi lé tẹ́ fọ̀nà yín sílẹ̀ yìí pé òkè o ọdọọdún ni arákùnrin yìí ọmọ wa ló ń ṣe kinní yìí ẹja tó lọ kanlẹ̀ ẹja fi ìjókòó yẹ sí bẹ́ẹ̀ ṣe wá bíbáyìí lọ́jọ́ tòní mo really appreciate mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ó jẹ́ kí n láǹfààní láti wà lókè ìpẹ́ lónìí torí gbogbo wa pátápátá báyìí lápadà dẹni lẹ́lẹ̀ ṣùgbọ́n èmi tún fi àsìkò yìí dúpẹ́ sẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí pé àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi sẹ́ẹ̀ tá a tún wà ń bíbà yìí lọ́jọ́ tòní mo fi ẹ̀mí ìmoore hàn ọlọ́run ìdí nìyẹn torí gbogbo wa bí ìgbà àti àkókò yìí ṣe rí láti tún lè sọ pé òkè bí ẹnìkan tó pàtẹ nǹkan kan láti káwọn èèyàn jọ ẹbí tará tọ̀rẹ́ aládùúgbò àtàlábàgbé alájọṣepọ̀ kò rọrùn wọ́n fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀gbẹ́ fún un kí àtúnpéjú ṣètọ́dún yìí eléyìí ló pé fourteenth year sí mi ò bá ṣìkà torí láti ọdún tí mo ti dé àdúgbò yìí two thousand and ten náà láti bẹ̀rẹ̀ sí ní ṣe ní wẹ́rẹ́wẹ́rẹ́. láti ìmọ̀ọ́mù kan sí ìmọ̀ọ́mù kejì sí ìmọ̀ọ́mù kẹta ìmọ̀ọ́mù kẹta ní ìlú mọ́látòrí ń bì ẹ bá mi gbé ọlọ́run tóbi. Allahu akbar. wọ́n tún dúró tì wá lọ́dún yìí. ìmọ̀ọ́mù tí wọ́n wá tún wà tó jẹ́ pé lọ́dọọdún náà ọ̀rẹ́ ni wá alábàjọ ṣe ni wá aládùúrótì ni wá tá a tún pè wọ́n náà lọ́dún yìí torí tí màá ó ti ń lọ bí ọdún mẹ́ẹ́ fàásì méje tá a ti jọ ń ṣe náà mo tún dúpẹ́ fún àwọn náà lẹ́ẹ̀kan sí i wọ́n á fi ọpẹ́ yìí kó lọ sọ́dọ̀ bàbá bàbá baálẹ̀ ní ìlú mọ́látòrí ń bì tí wọ́n máa ń gbà wá tọwọ́ tẹsẹ̀ tí wọ́n máa ń sọ pé òkè àwọn ọmọ ẹ̀ tó ti dé ẹ kan jókòó níwájú pálásì ẹ kan ṣe gbogbo àṣeyẹ gbogbo wọn ti bàtọ́ bá fẹsẹ̀ ẹ kan ṣe níwájú pálásì mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa bàbá mọ́látòrí kí ọlọ́run ọba ọlọ́jọ́ òní kó forí jìn bàbá ọmọlátòrí yẹn baálẹ̀ tí wọ́n gbéṣẹ̀ kí ọlọ́run kó forí jìn wọ́n kó ṣèkẹ́ kó ṣèkẹ́ wọn kó mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn ọ̀dúpẹ́ wọn á lọ́wọ́ ìyàwó mi tí ó dúró tì mí èjìká tí ó jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn tí ó ń jẹ́ kó ṣe ṣe lọ́dọọdún mo dúpẹ́ lọ́wọ́ ọ̀nà alájà Àdíjátù Kudirat Tèmítọ́pẹ́ Tìjàní mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti wá sí bíbá ìlónìí tí wọ́n ti lọ látòrí eh, Musiliu MC Olúọmọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àti gbogbo àwọn akẹgbẹ́ wọn tọ́jọ wà ń bíbá yìí pátápátá mo dúpẹ́ lọ́wọ́ wọn wípé ibi tó lọ wọn á délé láyọ̀ tá ń gba ọlọ́wọ́ àgbà ní bàdà bá a ṣe wá ń ṣe yẹn náà mo dúpẹ́ lọ́wọ́ alájà àdóyin púpọ̀ yìí àwọn náà ní nǹkan méjì tàbí mẹ́ta láti ṣe mo dúpẹ́ lọ́wọ́ alájà fétíà balógun àwọn náà àti gbogbo àwọn tí wọ́n ti dé bíbá yìí pátápátá mo dúpẹ́ àti gbogbo àwọn ọmọọṣẹ́ mi tó wà níbí àti gbogbo àwọn ọ̀rẹ́ mi ládùúgbò mo dúpẹ́ lọ́wọ́ MC mi MJ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ mi five and six mi láti ibi tá a ti bẹ̀rẹ̀ débi tá a bá dé lọ́jọ́ tòní Alhaji Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rẹ́jọ́ ẹ bá ń gbé Ọlọ́run tóbi fún wọn. ẹ tún máa ń yòǹbọ̀ ànábì fún wọn. mo dúpẹ́ lọ́wọ́ Alhaji síbí báyìí lọ́jọ́ tòní ẹjọ́ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn. Allahu Akbar. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn. Allahu Akbar. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n gbé wá síta bí ọmọ ọjọ́ mẹ́jọ tí wọ́n máa ń ta sinimá wa kò sí ọdún kan tá a ṣe Ramadan lecture tá a ṣe àdúrà níbi tí wọn kì í sí lórí ìjókòó bó ti wù kó há kó jí gágá kó jí gúgú tó wọn á débi báyìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn mákẹ́tà sọ ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o nítorí alahaji akeem balogun olasco àti alahaji abdullahi abdulrazik corporate pictures àti alahaji toymas films holding mo dúpẹ́ lọ́wọ́ alahaji saheed ayédòyìn ìṣọ̀lá mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ láti ìlú Ọ̀yọ́ kan náà ọmọ ọba ọtúnba ọmọ ọba Ajíbíkẹ́ ọlọ́run lúbúlúbú ojú ọlọ ẹ̀ka gbọ́dọ̀ tóbi mọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ kéékèèké gbogbo ẹ̀yin aráàlú mi nílùú mọ́látórì gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣe jíjẹ mímu àti gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ fi ń dòun odúpẹ́ lọ́wọ́ yín o ẹ má jà ká dènà pẹ̀lú torí àkókò ẹ ṣe gan o salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ jẹ́ àbí ọlọ́wọ́ bá tóbi fún bábí ọ̀gá ọlọ́pàá jẹ́ bàjẹ́ fún yín láéláé. àmín tẹ́ ṣe lọ́dún yìí tó bá tó dọdún tí ń bọ̀ wọn ní máa fi kúrú aláwọ̀ ránṣẹ́ sí i ìbáríkà níbo wa mahama wọ́n kí àwọn bàbá tí wọ́n wọlé nígbà tí alhaji wa kamilu kọ̀ǹbó tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ mo kí alhaji wa abdulaziz bami corporate picture abdulrazak bami corporate picture ọlọ́mọdé ọlọ́wọ́jà ṣèrò ṣé mi ló yẹ kí n ṣe irú mistake yẹn kò ní bàjẹ́ wà mí ní agbára ọlọ́run ọlọ́run tí ó ti ẹkọ́ dàrú. àmín. ọlọ́run wọlé àná àwẹ̀ tá a wà yìí ẹ̀ ní rí bànújẹ́ nú ayé. àmín. àwọn ẹ̀kọ́ dẹni àná ọlọ́run ní sẹ́kẹ̀ dẹni àná. àmín. ọ̀làlá hàlà wọlé àkúwọ́tà ẹ̀ ní abilára ayélujára. bákan náà mo kí bàmí ìṣọ̀lá ayé.